بالله من الشيطان الرجيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين بالله من الشيطان الرجيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا ربنا تقبل منا إنك أنت السميع العليم وأمنا وأرنا مناسكنا وتب علينا ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم الحمد لله رب العالمين والصلاة والسلام على عشرة المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته واريس ọpẹ́ ní fún ọba tó súnmọ́ sí àtọrọ ìfún kí wọ́n gẹ̀rẹ̀ fún nàbí sallallahu alaihi wasallam ẹ̀tọ́ ọba láti bàbá jẹ́ kẹ̀ fún gbogbo Allah subhanahu wa ta'ala ní fún kí annabi bá ní sàlẹ̀ kó lára àti àwọn ẹ̀tọ́ sàhábà rẹ̀ kí àwọn náà fún ọmọ tó kẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam ń jọ gbẹ̀rẹ̀ kìyàmà tí ń wòlé fún rárá rẹ̀ níbi ìyá ọlọ́run tí ń wòlé fún rárá rẹ̀ níbi ìyá ọlọ́run àbúkí ọ̀pá rẹ̀ láìsẹ̀ pàpàdé rẹ̀ lọ́wọ́ jà sọ̀rọ̀ pàdé rẹ̀ àfihàn pàdé rẹ̀ láì gbé wà ní fáwọn pàdé rẹ̀ mọ́sàásí mi àtẹ́gbé wà ní fáàkì sọ́ọ̀mì kọjẹ́ pé ń táàmà sọ yọ́ ma takùn táàmà sí tàbí ń kàtàmà sí yọ́ ma takùn kàtàmà sọ á jẹ́ àmà ọ̀gá orin mẹ́jẹ àgbàgbà lórí kúnwájú rẹ̀ wọ́lájọ kan sọ rẹ̀ ní tẹ́lẹ̀ kan wá fílẹ̀ yẹn fọ́ bọ́rọ̀ lọ́wọ́ bá mọ́sà bá sí ń ní ìjẹjọ́ à ń bọ́rọ̀ bọ́ lórí ayé tó náà sọ pé أعوذ بالله من الشيطان الرجيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم orí ayé ìlà ti dórí a sì ṣàlàyé rẹ̀ ṣùgbọ́n lẹ́ni abẹ́rẹ́ tó yìí ọ̀rọ̀ tí alọ́sọ̀rọ̀ sọ wípé a'udhu billahi minash shaitanir rajim rabbana annabi ibrahim ó tún ra wọ́n sí Allah subhanahu wa ta'ala wípé rabbana ọlọ́wọ́n bá olówó ẹni tí ń tọ́jú wa nítọ̀sán tó rò waj'alna muslimayni lak dákun àtẹ̀mí àtọ́mà mi ismaili ṣe wá mùsùlùmí fún ọ apákàáfà ní bóòlà ṣe túnmọ̀ ayẹ̀rẹ̀ yìí gbogbo wa lágbà wípé anabi Ibrahim ẹsẹ̀tàsílám àtọ́mà rẹ̀ mùsùlùmí ní wọ́n tó wá ń pè ọlọ́wọ́ báwò sí àwọn méjèèjì mùsùlùmí fún ọ apákà àfáà ní tọ̀rọ̀ ní wípé sí wá ní mùsùlùmí fún ọ àwọn èèyàn tó jẹ́ pé nítorí bá ti ń sọ báyìí ká bóódì lára wọn nítorí bá ti wọ́n máa ṣe wọ́n máa ṣe lọ nítorí wọ́n máa ṣe wọ́n àṣe apákan àfáà ní ìtumọ̀ ẹ̀kan wọ́n bẹ lọ́nà ní kí ni o sabata alist islam wọ́n ti jẹ́ mùsùlùmí wọ́n wà fẹ́ tán sórí ìkéde torí pé ẹ̀lẹ́ máa bá bọ̀kọ̀ máa dá lọ́wọ́ bẹ̀rẹ̀ kọ́dọ́wọ́ parí kó lóhùn sí mọ́ wàjàánà mùsùlùmí lẹ́kì tó bá wá jẹ́ kó dídí ànábì ọlọ́run ní bẹ̀rẹ̀ òun pé má jẹ ń tán àbí sórí ìyọ̀nù rẹ̀ bóòlẹ́nì kó sì wá sọ wípé òun ti gbàgbé àlìjẹ̀ náà òun gan ni lọ́wọ́ rẹ̀ àwọn èèyàn máa ṣe Allahu Akbar ṣéwù ni wọ́n sì máa lò ànábì ọlọ́run ìwà ń bà torí wípé gbogbo wọn gbọ́ yín pé gbogbo ẹ̀yàn bí adama ìka ọba ọlọ́ọ̀bà ìlọ́wà báyìí bó ṣe wù ní máa yí ó lè yí báyìí lójijì ó tún lè yí báyìí lójijì èèyàn lọ sàn díyà ọkẹ́kọ̀ọ́ ó ṣe ṣẹ̀ríà ó ṣe másítàsì ó ṣe dọ̀tọ̀rọ̀ rẹ̀ ń sì ń padà ń tẹ̀fálẹ́nì wọ̀n láì táwa mọ́ wọ́n bá rí gbígbẹ́ tó ń kó ọ̀pẹ̀lẹ̀ àfò fúnra wọn yẹn tẹ̀ àṣírí padà tó sáwọn ìyàgá lọ́wọ́ wọn tó lè sọ lè sọ tí ó lè sọ lè sọ tí ó bá fún lẹ́kṣọ̀ wọ́n ò bá sí mo lè wá bàdà báyìí tó yé ọ̀nà bíi báyìí wà òun wò ó sì lè wá bàdà ìfá ní àsọ̀rọ̀ pé ọ̀nà dáa lọ bí lẹ́kṣọ̀ báyìí bí mi ò báyìí bí bàbá lọ dáa ló sì jọba dáa ẹsẹ̀ rẹ̀ gbárùkọ rẹ̀ sí ní o bí bàbá lọ dá wọn ò rí òun àwọn ànábì ọlọ́mọ ọlọ́wọ́ bá lóò pọ̀ wàjí alinamsin ìlàkì méjì àkóòmì islamu ìdákùn àti ìhúre nínú bàbá máa ń sọ jọ wọ́n láti ìhúre jẹ́ àṣọ rẹ̀ mọ́ wà jẹ́ ọmọ lórí àmẹ́jẹ́jì wà ní dúró yàtìnà àti nínú méjì bẹ́ẹ̀bẹ̀ ní tẹ̀bùrí àti nú àwọn àrọmọdọ́mọ wa wọ́n ní kí ló fà tí ànábì Ibrahim fi tọrọ àdúrà báyìí torí ọlọ́run ti padà lẹ́yìn sí ọ̀rọ̀ padà fún lákọ̀ọ́kọ́ ọlọ́run ní ìní jàdùkàlẹ̀ nẹ́sì ìmáàmà mọ sọ ọ́ dẹ táwọn gbogbo ayọ́mọ̀ òkú ọ̀sìn látòlè lọ ó ní wàmí torí yàtì àti àwọn àrọmọdọ́mọ mìíràn ọlọ́run ní láyà náà ló ká ní ọ̀dọ́ ni àwọn alábòsí ọ̀dọ́ ni wọn àwọn alábòsí nínú àwọn ọ̀rọ̀mọdọ́mọ rẹ̀ wọn ò lè ní tọ́ọ̀tọ́rọ̀ yìí ọwọ́ anídà náà kò burú nínú àwọn àrọ́mọdọ́mọ mi bá ń fẹ́ bẹ́ẹ̀ jẹ́ àná ọ̀rọ̀ rí bí mo ṣe ń fẹ́ yìí àdúrà yẹn wá gbà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ wà árìnà mànàsíkà náà ìṣẹ́lẹ̀ lọ́dọ̀ àwọn àfáà nípa mànàsíkù torí ìtumọ̀ rẹ̀ náà pọ̀ lórí Lárúbáwá tí wọ́n bá pé nasaka asilu nasiku ó yàtọ̀ nù lóga bí dára ṣe máa ń sọ bí èdè wọn ó yàtọ̀ nù ẹ̀sìn bá ṣe máa ń lò tí wọ́n bá lo nasaka pé nasaka arrajul ni mafulu bi kí náà ni ó tẹ̀lé àtàwọ́bà bí máa nà gọ́sára àtàwọ́ kéèyàn ọ̀fọ̀ sọ wọ́n nà sáka àsọ kéèyàn ọ̀fọ̀ nǹkan ọ̀fọ̀ mẹ́sí èyí lára rẹ̀ náà àwa máa ń pe nusuku ní ẹ̀sìn ẹran ní yàtọ̀ a máa pa yìí nusuku ní ẹ̀ ń pè ẹ wá máa wo fìtínà ìmáàmù àdúgbò ẹran fifteen thousand ní abá túnlọ lórí ìṣó tí a ní ẹ̀ paléyà wọn kéèkì ah ní ìròpọ̀ ẹ̀mẹ́rin tó ẹ̀ tú yìí Ṣàngó o ah ìmáàmù tálẹ̀ fẹ́ pẹ̀lẹ̀ fún gan tẹ́lẹ̀ ah ọlọ́mọ fẹ́ nílé wa o ẹran fifteen thousand torí ẹ̀yìn òjé padà lélẹ́yìn àṣùbá yìí ọlọ́run náà mọ̀ pé dàgbà pọ̀ fún ṣàgbọ́ ọjà o náà bá a bá tiẹ̀ wá sọ tìmọ́ kò tó tóbi lẹ́mìí wa àyẹ̀ lẹ́kọ̀ọ́kọ́ ẹran ìbejì lẹ́gbẹ́ yìí o òṣàbejì ọjà o yọmọ kékeré báwo àwọn èèyàn tí wọ́n jọ wọ́n mọ sálásí lásùbà wọ́n máa wò pé ah, ẹ ṣàtẹ̀jẹ́jẹ́ wo ẹ wo ní tẹ̀ ń wí náà ni ó jẹ́ tètè rí ṣùgbọ́n bẹ́ẹ̀ rí ẹ sá máa tẹnumọ́ ní táwọn wíìnì náà wọ́n tó kó náà ní o. wà á rìn àmàna síkànnà tí ẹ bá wá pé yẹn ní nínú èdè òní ìlọ́sùlù yẹn ń pè ní ìnẹ́sìkì kéèyàn wa tí wọ́n bá ní rọ́dùlù náà síkùn bí máa ní ni ismu lè ìbádà ìbádà kí lè rí wa nínú hadith albaro bin azim wal hadith rọ̀ sahihayn tí Abu Burda tọ́jẹ́ àǹtí màmá rẹ̀ tọ́lọ pẹ̀lẹ̀kùn tó wálé yá ànábì wá kírun tán ọwá ni man salla salatana hadi ẹn tọ́ bá ní kírun ìdí tọ́wá kírun tán o náà wá pẹ̀rẹ̀ ń bàtà pẹ̀rẹ̀ tí èsì ìṣẹ́pọ̀ pẹ̀rẹ̀ sáájú kó kírun fàkọ́dí àsọ́ọ́bà lóṣùkà ìbádọ̀ ọlọ́ntọ́lọ̀ ń wí ó ń tọ́ mọ̀ sí déédéé rẹ̀ o kìí ṣe pé fàkọ́dí àsọ́ọ́bà lóṣùkà ó ń tọ́ mọ̀ ti fọ́sọ́ rẹ̀ o kí ló wá fà tó jẹ́ pé èdè ni fífọ̀ ẹ̀sìn ni ẹ̀sìn ẹ̀sìn sọ wípé ìbádà ni àṣètùmẹ̀ ni pé téèyàn ṣe téèyàn wàá ṣe nítorí ẹlòmíràn torí ọlọ́run ẹ máa wò ìmọ̀ tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ léyà o ẹ máa wò kéyìn ògbéni lárúbáwá kó tún wá gbọ́sẹ̀ ní àbẹ̀yẹ o. ọ̀dà masala wa ni ẹnì ẹ wo ṣe rí ààbò ọ̀rọ̀ wọn pẹ̀rẹ̀ yìí ọ̀rọ̀ ọmọ mi sú mi lẹ́yìn òtí ẹ̀ pàǹtúrí ọlọ́run kí wọ́n pàǹtúrí wọn náà gbogbo ẹ̀ ti wọ́n láwọn wọn sànú wọn sàlọ̀ ìyàwó rẹ̀ rán léyà ẹni palẹ́ àbí ọ̀palẹ́yà ọ̀rẹ́ mi lókun kò sí kíni kò paléyà ẹgbẹ́jọ́ bàbá yìí àbọ̀ ọ̀pọ̀lẹ́yà ọ̀pọ̀lẹ́yà ọmọdé ẹni bọ́ paléyà bí ọ̀pọ̀lẹ́ ló wọ̀n mà. Abu Khalid ọ̀sẹ̀ kíni ọ̀pàlẹ́yà bàbá ẹ̀ dáhùn. bàbá ń palẹ́yà o ó ṣe kíni ṣé alẹ́ tó ṣe tó lè sọ́mọ ìsọ́lẹ̀ ẹ̀ka padà tí ń fi mú pọ́ìntì tó palẹ́yà mẹ́. ẹ ẹ gbẹ́lẹ́jẹ̀ tí wọ́n náà ra wọn ṣẹ̀bọ́n tó wà sọ́wọ́n nígbẹ̀yìn naam àwọn ọmọ yẹn jẹ́ dá ìyà fún in tó padà tó gbéǹdì sókè a ti sọ mí sílẹ̀ náà rí nígbà táwọn àjọ ànínábì musa láwọn ò lè gbà ọlọ́run ní sọ fún ẹ kókò sí wàhálà wọ̀rọ̀ fáwọn àfọwọ́kọ̀ mú tó rọ̀ lè fẹ́ kí mo ní tí mo kọ fún musa yẹn gbà ẹni kí musa ó di ẹwò náà kẹwò ìtọ́bárò ìlọrun bẹ̀ kẹsà sàkí nínú tí mo ṣe lófin wí ọlọ́run pàṣẹ fún kéèlú gbéra lòkè bá dìde lọ́ba bàjẹ́ lórí nílò òkè báyìí ní báńsì nílò òkè báyìí ẹ̀rẹ́ nù ẹ̀mọ́sá lọ́wọ́ wá wọ́n gbẹ̀rẹ́ ti gbà ìyẹn kún àdúrọ̀pọ̀ ìbólú dáadáa ooo àrí kọ́ntírì kan ìlú ẹ̀sìn ṣe báwọn èèyàn lò fáyé náà ní Malaysia bọ́ọ̀ jẹjọba lówó tó rí ní ìwé rẹ̀ mansini náwọn ó ti wó sí ọjà lẹ́gbàá kò lè rí lẹ́yìn jẹ bọ́ọ̀kọ̀ kò sí náà ní ọ́fìnà bọ́ọ̀kọ̀ yìí sí ọ̀rọ̀ àdìmọ́nù gáàsì machine ọmọ ìpolówó wọ́n wá ṣerú ẹ̀fẹ́ tí wọ́n bá ti bá mú tí ò kírun machine ọdún ẹ̀fọ́ kírun ọgbọ̀n ẹ̀wọ̀ mọ́kì ojú ọgbẹ́ ìtọ́nà òní òsì ilẹ̀ ọjọ́ ìkíni ipé kò bí ọ̀tọ̀ ṣùgbọ́n sí bí ọ̀ lábẹ́ ẹ̀bẹ́ wà á rìnà mọ̀nà síkànnà a jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn wa yìí lápapọ̀ kọ́ wa kárí báyìí lójú gbogbo bó ṣe fi mọ̀ wá wọ́n wá ń béèrè tí wọ́n èso ìrẹ́ wájú ọlọ́run torí pé wọ́n ti mọ̀ wípé ọlọ́run lè gbà kéèyàn kàn ronú pé àá orí rẹ̀ pọ̀ gbé pọ̀ ni mo ní kí n fi jó tẹ́ ẹ lọ́rẹ́ ní mo pa jó táyé ọkọ̀ àti obìnrin wájọ ń jó pọ̀ wà láì tó bá tilẹ̀ ní ìsìlámù ẹn tíẹ́nse tíẹ́nse náà ma páwọn ọ̀sẹ̀sẹ̀ wà láì lẹ̀dí láì láì láwọn ma. torí kan jó mi jẹ́mọ́ ẹ̀ máa sì dá wa ẹ̀yin kọ́kọ́ láyà náà àyà dáadáa àtìrẹ́ ní tó pa bá ẹ mọ́nira kẹ́míkọ́ yìí olóòrùn náà ni pàmì ọmọ òkú chọ́ọ̀chì lọ́nà ó ní bẹ́ẹ̀ mo sì rí pọ̀ mọ́ múra sí chọ́ọ̀chì sunday sunday kò sí máa lọ́nà wọn náà wọ́n tọ́wọ́ mini skate wọ́n lọ pàdé jésù bá kí ni báyìí wí fóbi tí ọba borí. ó ṣe pẹ́ ni. ṣe bó ní ọfárí ẹ̀ ni pẹ̀lú ògbọ́rọ̀ tó ọba parí lọ ọfárí pẹ̀lú ògbọ́rọ̀ pẹ̀lú ògbọ́rọ̀ ń gbàdí àgbàjáde kí ló wáyé sọ́dá ee parí mi mo lè mi ó ṣètò ilé yàn fún lọ́fẹ̀ẹ́ ní jáde àtẹ̀jáde ntí mẹ́nu wòtí òbí lọ́nu ẹ̀yí ẹ̀ máa fi mẹ́mbà sọ̀rọ̀ awà bí kan bí jẹ bí jẹrin àbíjọ bí jẹ kanáwọ̀n àbíjẹrin labari kan ní sáré bọ̀dọ̀ ilé àwọn kiri ní àà ah, ah. ìyá ọ̀kan náà wọ̀ pé kí ẹ sẹ́yà ọjọ́ ọmọ wa ó borí mi ti máa ń rẹ́rìn ah, kí ni bíbélì wí olóbìnrin tí ọba ti lè borí ẹ̀kọ́ fà ọba ti lọ́básáré yọ angashi blapo lè rí rà ṣe ń jẹ́ wíre wà árìnà àmànà síkànà ẹ̀sìn wa fi hàn wà báyìí bá ṣe sí ọ dákùn mọ́ dáwà láàmù ọlọ́run tí a fi hàn bá ṣe kírun òǹkọ̀ bá ṣe gbàwẹ̀ ọkọ̀ kọ̀kọ̀ gbà á mí sí ìgbàwọ̀ Ramadan ìsì máa gbàwọ̀ ẹ̀ṣẹ̀ ìtàn ọjọ́ méje náà làwẹ̀ yóò ṣùgbọ́n nǹkan fún lẹ́màá bí sínú yọ́ lọ gbélé ńgbà wọ́n láyé alásùtara wá ní àwọn àràfà lójú kan wà á nàmà sí kanáà màdábì ibi ìyẹn ti máa pa ẹran fún Allah subhanahu wa ta'ala júwe wa gbogbo bí táàtì máa pẹ̀rẹ̀ fún ọ àpákòtò báwọn àpákòtò ní pé manasikul hajj gbogbo àwọn àyíká tí mọ́ ń ṣe fún ọ̀nà lásìkò hajj wọ́n sì Jibril ọlọ́run padà rán láti wá kó ànábì Ibrahim bí ó sì hajj ibi tí ó ti sọ ibi tí ó ti pẹran ibi tí ó ti parí ìgbà tí ó ibi tí ó ti sùn bí ó sì dámù gbogbo ẹ̀ ọwọ́ akọ wájú mọ̀ àlẹ́yìn náà wá foríjì ah, àwọn apá kan àfa àlè sáwọn ànàbí ọlọ́run náà ń sẹ́yìn kí wá ní túnmọ̀ wà túbọ̀ àlẹ́ iná àṣẹ fi wá ṣe kò ń gẹ́ ìntáyè máa wáyọ̀ náà rẹ̀ agbákàáfà nínú aná wà foríjì ń bi àìrìn kórí ọmọ mi wà túbọ̀ àlẹ́ iná innaka anta tawwabur rahim ẹ máa wo ẹ̀kọ́ tọ́lọ̀ ń kó anú àlùkùránì o ẹ rí wípé gbogbo kùránì lápapọ̀ ìmọ̀ ọlọ́run kódà gbogbo ń tẹ́ ẹ bá ti fi ń wọ́lọ́dọ̀ náà ọba yọ ọmọ sí insha Allah ta'ala ṣùgbọ́n èèyàn máa ń lo èèyàn máa ń lo àgbọ̀yé pẹ̀lú Qur'an kí lágbọ̀yé ọ̀hún kéèyàn ọmọ sí tàwa sùn sọ́dọ̀ náà ọba pẹ̀lú ń tọ́ bá nǹkan pọ̀ nǹkan téèyàn ń fẹ́ mu bí èèyàn fẹ́ kí rísíkù wọn máa pọ̀ tí ń kàtàkàtì àdá ọlọ́run ó ṣe fún o ṣùgbọ́n téèyàn bá rí pé òun mẹ́nu sùúrù òtà pọ̀ lórí ẹ̀hún ọ̀sánú mi ó ṣọ́rọ̀ fàájá nǹka Qur'an ààyè bí n tọ́bá jọmọ́ ní tẹ́yàn wá èèyàn wà máa kà bákan náà ló wà Allah subhanahu wa ta'ala ẹ̀rí tọ́lọ̀ ti gbẹ̀yẹ innaka anta tawwab arrahim ọba tí ó jẹ́ wípé ìmọ̀ gba túbá tọ́pọ̀ torí pé gbogbo àlànsẹ̀ tàwọn kẹ́kẹ́ ń pọ̀ ju tàǹkà lọ áàkà ò tí ẹ̀rí ògán wọ́n gbà pé sísẹ̀ nǹkan lọ́máyé rọrùn ọ̀rọ̀ sí ní sẹ́lọ̀ ọmọ ọ̀láìjẹ́ tí ọ̀bá sí àwọn èèyàn kan bẹ báwọn àwọn èèyàn kan bẹ tí wọ́n ti ẹ̀mọ́ jẹ́ ń pèlẹ̀ sẹ́ kọ mọ́ pé kí ní kẹ̀ẹ̀sẹ̀ ní kò yé kọ̀ tí ẹ̀mọ́ kò yé kò sì fẹ́ gbà arrahimu ni ọ ọba tí máa kẹ́ àwọn ẹni tiẹ̀ ò ní ọ tọyì kèèpá kèèpá níbẹ̀ o rọ́bànà ọlọ́run bá wa o olùtọ́jú wa o ẹni tí ń rè wá wab'ath fihim rasulan nínú àwọn àrọ́mọdọ́mọ wáyìí kátó lọ bí àyà mi waj'alna muslimin laka wa min dhurriyyatina ummatan muslimatan lak lọ́dọ̀ Lárúbáwá umma umma alif tó ní hamza lórí mímu tó ní shadda àti táàmù rúbútọ̀ umma umma ìtumọ̀ rẹ̀ pọ̀ níbi lọ́rọ̀ wa àkọ́kọ́ umma wọn a máa asòfin umma aljamaa jamaa àwọn tí wọ́n pọ̀ kí lè rí wa a sì sọ pé a'udhu billahi minash shaitan ó ti ń sọ̀tọ̀ àwọn ànábì rẹ̀ bọ̀ nígbọ̀kan ọwọ́ ni inna hadhihi ummatukum àwọn tí àwọn yìí tí a bá ní jama rẹ̀ dà á jama yìí ummatan wahida jama kan náà sì kò wa ń pa wá pọ̀ pẹ̀lú àwọn àwọn anábì tí wọ́n ti lọ àtàwọn tí wọ́n tẹ̀lé wọn náà kí lọ́lọ́run bí àpapọ̀ pẹ̀lú wọn o umma kódà àwọn tí wọ́n sì pè wọ́n lọ́rọ́ ó gbà náà ní jẹ̀mọ́ àwọn kèdèrí inú tí a náà kágbàbá kọ́ọ̀mù nóòhì nílẹ̀ mọ́rúsàlín ọlọ́ni àwọn àjọ ànábì nóòhù wọ́n máa pẹ gbogbo àwọn òjíṣẹ́ mi lọ́rọ́ o mẹ́rin ló jẹjẹrẹ sí ẹ ẹyọkan ṣe wá mọ̀ wípé àpẹẹrẹ bọ́ọ̀lù lè bínú síyàn ń bẹ̀rẹ̀ tí bá ń sọ pé lájàmá ìtọ́lọ̀ lọ́wọ́ ni ó wọ́n sì bẹ́ẹ̀ fi gbẹ́yìn ọ̀rọ̀ ni ṣùgbọ́n agbọ́dọ̀ náà wípé àṣírí ti tú sáwọn lájẹ máa nú ẹ rí pé àwọn èèyàn gan ti mọ̀ pé ẹni tí ò ní láàkẹ́ ìlú ló tún lè máa gbúrú ẹ̀ nísìn wọ́n fẹ́ dàrú wọn lójú torí ẹ̀ láàfi sọ̀rọ̀ umma ìdàdà umma ìtumọ̀ jamaa ìnà àdì ummatukum tí n bá dá wà nàìjíríà yìí kí n má kàtí àbá àtàgẹ́gẹ́ kí n má wá ṣe bá ẹ̀rẹ́ kò tí a bá ní pé àwọn wo ni ẹjẹ̀mọ́ rẹ ṣé mò ń dá sí báwọn torí tí mò ń ṣe yìí ṣé àwọn tí a wà bí ní ọkọ mi ṣé báwọn tó ti lọ ní irú tí ẹsẹ̀ mò ń ṣe ta wá ní ẹgbẹ́ nìkan mà ní làwọn àfáà fi sọ wípé abdul masudi ni tọ́ ọba ṣọlọ́ tọ́ lọ sọ fa nàbí àtànàbí ṣe fa ń ta ọmọ jamaa yọ fa ń tẹ jamaa torí wípé kèé ṣe tmc nìyàndọ́ ọmọ kèé ṣe tàdọ́múnú kèé ṣe tàáwúnú kèé ṣe wálé kẹsà àwọn umma yìí náà lásán ummatu wahida gbogbo yín ẹyọ kan nìyí lókùrú gbàtẹ́ ẹ̀bà tí ìkú orí tèmi ọlọ́run bá ń sọ fún ànábì sallallahu alaihi wasallam wa ana rabbukum fa'budu tayi ummatu ma jama'a in hadi ummatukum àwọn jama'a yìí jama na jama o ẹ̀wọ̀n jama jama tẹ̀yìn náà ẹ̀rì jama ẹ̀rì èmi ní jama o èmi ní jama o àwọn sàbí àtàbí tàbí tàbí àti gbogbo ọmọ àyàtọ̀ wà lórí jẹ́ wà àbá ní jama àwọn ọmọ jama ti yí o náà alhamdulillah sí ẹ̀lámi rù èmi láàmì ìrò àṣìlẹ́bì ní àmì ìrù lèmi tó wà láàmì ìrù ọkùnrin tààlà mí ìrù ẹ ó ń bí àbá ṣé ẹni wí òfin èmi àárí o kùrán náà ni o àti súnmọ́ àṣà sálámù wà ní ń clear báwọn wà sí sọ́nù ìdí àbá ogun ibùdó tèmi yà sọ́nù ibùdó kọ́ yìí sọ́nù ibùdó kẹ́ gbóògùn àṣálà fún orí yẹn bí a wí nìyẹn ẹsẹ̀ wo ni bàbá ní níṣẹ́ o rahimahullah tí àfà tí ò tó ẹ̀yìn ọmọ kéwù wọn tí fi sọ pé àdìbá ní ọwá ìwà àbáyé jẹ ni bí èbá wá sí ọ̀wọ́n èèyàn kí wọ́n kúrú ilé àfà wà lé ọ̀wọ́ èèyàn bàbá Albani ń sọ̀rọ̀ ẹ̀sìn afá kan wọ́n pé Albani wáyé wá bàyé jẹ́ wà láàwọn èèyàn náà fi pé ìlàfà wàláhì nàìjíríà ilẹ̀ ìlà wà ọ̀wọ̀n èèyàn àti pé àwọn èèyàn orí mi mọ́kànlá ìléyà níṣà ó tó irú bí sọ́nà lórí àlọ́ ọ̀kan tọ̀rọ̀ rẹ̀ bí àbá wà ń bẹ̀rẹ̀ kò lè rògùn ẹ̀ bàbá sì rajó kò tiẹ̀ dókítà ká bá wọlé ìgbà dókítà gbogbo dókítà fọ́sà ń káàkiri ńlá àgọ́ bọ́ wá pè pé eh, mọ́dà torí ìdí dókítà ń fẹ́ lọ sọ pé òun máa ń gbọ́ alibáni tẹ́lẹ̀ lòun rẹ̀ ti ń yẹ́rẹ́ ló bá ní ah, tí àbá ìlú òun fẹ́ bàbá kàbọ̀ rẹ̀ bàbá wa mú jókòó bàbá sì ah, wọ́n sì fa tí àyọ̀rá rẹ̀ àwọn tí a kọ́ fún mi lọ wọ́n ń ka gbogbo tí ń bẹ́ẹ̀ látòkè nílẹ̀ ọ̀dá wí gbogbo tí wọ́n fi ń jàfà wọ́n lè tò rí ní wọ́n gba ìbá níwá ìwá ẹgbẹ́ jẹ́mọ́ ẹ̀ kí ní ìsàwọ̀ ọ̀rọ̀ náà kò sì ní mọ́rì bẹ́ẹ̀ fáwa náà kò sí kan oyin ọbẹ̀ tó ti jiná ní wáàkì kò ní ìkọ̀mẹ́sì wàhálà kódà ọláìkì àfáà tí ọmọ sọ́ọ̀dẹ̀ yẹ kí ni o sáàsì wà náà sọ sọ̀híhì lọ́rùn sọ̀hí ọ̀sọ̀ yìí ọdún ọdún ọdún dáná sọ̀híhì sáwọ́dún. ọ̀kan náà máa yà wọn ka àdífì kẹlẹ́mù ní mọ́sálásí wọn tí wọ́n tó dáná náà wọ́n ń sọ àdífì fún mi nínú ọkọ̀ wọ́n èso dé sálẹ̀ mú ní wàyí láì kọ̀sẹ̀ lẹ́lẹ́ abájú wàhálà lélẹ̀ yóò mú ní wàhálà kiri ẹ̀ntà kan pátọ̀ ẹ̀ńkẹsẹ̀ ẹ̀fẹsẹ̀ ní òkun ṣé èyí jẹ́ èyí ọ̀jẹ́ lọ́rọ̀ ẹ̀sìn èyí jẹ́ o oh, èyí oh. ọ̀jẹ́ o ṣá ọwọ́ àwọn ìbá níta ní oṣù bẹ̀rẹ̀ ìwọ gan dáná ọba fi o ọba ju ọlọ́run ọlọ́run ní máa kàdísì mọ́ mọ́sálásí wọn yóò wà á pè lọ́rọ̀ mi tí èsì sọ̀rọ̀ kí ló ní sọ fún ẹ wà láì náà ọlọ́run tó lẹ́mìí àtẹ̀yìn ànábì ní ẹ ń bá parọ́ mami yóò wọ náà ṣé gbólóhùn gan wà lẹ́yìn bẹ́ẹ̀ náà àwọn sọ̀hábà tí wọ́n bá nàbí jẹ́ tí wọ́n bá mu tí wọ́n tún jẹ́ fámìlì rẹ̀ tí wọ́n ìdáwọn yàrá lẹ́sìn wọ́n lẹ́rù ọmọ bàbá pé kọ́mọ̀ ìbáwọn ògbé kalẹ̀ wọn kò sí ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn ò ní àmì rọ́gbẹ́ ẹ̀rù ó tún bàbá pé báyìí wọn ògbé kalẹ̀ báyìí sì gbé kalẹ̀. àwọn wa láyà pé kíni kíni alẹ́ ló bí o tún bá ṣe ọ̀ọ́dún ọ̀dún àbá alẹ́ bí ọ̀dún lẹ́yìn. umma a máa túmọ̀ jamaa umma a máa túmọ̀ èèyàn kan èèyàn kan wọ́n máa ń pè ní umma ṣùgbọ́n wọ́n èèyàn wo ìdàkẹ́ánà yòkútàdà bìí fílẹ̀ tó bá jẹ́ táwọn èèyàn ń wò kọ́ sí dáadáa tọ́lọ́ ń bá sọ di ìwà kùsà dáadáa tó fi á di pé òun ni ayé wò pé àìsàn rẹ ni ń mà ló tọ̀ sàlẹ́rì alásọ̀rọ̀ bá ní sọ̀rọ̀ ní suratu an-Nahl a'udhu billahi minash shaitanir rajim inna ibrahima kana ummatan qanita ibrahim tẹ́ ń wọ́ umma ni ẹni téèyàn wò kọ́ dáadáa ni qanita lillah ọkọ̀nú ọlọ́run ọba ní kọ̀rọ̀ àti ní gbangba anabi ibrahim umma ọlọ́run pè anabi náà tó wá pẹ̀lẹ́kẹ́ ní umma níbo láti rọ́ntàn jẹ́ àfìlì musnad ní muhammad min qisati zayd ibn amr ibn naufal zayd ibn amr ibn naufal òun nìkan ìlò dúró kó òun ní í ṣẹbọ ní maka ó ní ẹ̀yà ara maka èmi ọ̀rẹ́ nìkan nù yí o asbah al-yawma ibrahim tọ́jẹ́ pé lórí ìbádọ̀ bí Ibrahim ṣe ń ṣe ní ṣe òun lẹ́nu tó sì kọ́ni tó gùn rẹ́rẹ́rẹ́ hùn tí ń pé àrọ̀bán wáhìdán am àrọ̀bán wáhìdán am àlìfà rọ́bìn. àdínú ìdá tukusimatili umuru. rọ àdínú ìdá tukusimatili umuru. الدين إذا أتقسمت الأمور أربا واحدا أم ألف رب ẹgbẹ́ o sọ́nà ọba kẹsàn tó dàgbà ayé yìí iná tọ́kẹ́ mi ọmọ joseph àbí one thousand ọlọ́ọ̀ni kí n máa kọ́mọ̀ wá kí. ìdá àtúkù sí màtìlì wò mọ́ tí nǹkan bá fọ́jú máwọn èèyàn lójú tán ṣe bọ́ọ̀lù nǹkan iná ló ń kálukú iná máa pè wàláhì lẹ́dí láìláìláwà kiri ó mọ̀ pé ọlọ́run kan ṣoṣo tọ́dà nábì ìsàn ó nà máa ń pètí wà lábàdé ṣùgbọ́n jẹ̀máà ẹ máa wo gbogbo ẹ ń bá ń báṣẹ ìtọ́hún sí àṣírí ìpẹ́jù lọ́nà wò tẹ́ ẹ bá kíyèsí gbogbo àwọn tí ń pera wọn ní ìpèkúpè tí ń pera wọn yìí wọ́n wà èsù tí ń sí nǹkan wà nígbà èsù tẹ́ wọ́n jọ owó yóò mọ̀ wá pé ẹ̀yin ọmọ ìjọ mi wọ́n ní o tẹ́ bá fẹ́ kádùn àyìn ọgbà ọwà nílé ni o ọwà lẹ́ọ̀dẹ̀ ni o gẹ́gẹ́ ọwà ni o máa sọ wípé bí àbùkátà yìí olú orúkọ olúwa sọ́nà kí lọ kan owó eléyìí ní orúkọ olúwa mi tọ́dá mi èsù òní gbàmà èsù tí a sọ́nà ọ̀hún sí yóò wà sọ fún pé máa sọ fún pé ọlọ́run àsọlọ̀ òun sì ti forí balẹ̀ fún kótó gbàgbà kótó gbàgbà tó gbà. bẹ́ẹ̀ni ọlọ́run mi gbàjọ ọlọ́run ní tẹ́lẹ̀. ní orúkọ olúwa àìjẹmù sáìjẹmù nìkan ọlọ́run dá òun nìkan ọlọ́run dá tí o fi ní nìkan ìṣẹ̀lẹ̀ fi olúwa àìjẹmù ti sọ̀rọ̀ olùlò ẹ̀ òun sanu òun sanu. ní orúkọ ọlọ́run bàbá ọlọ́wẹ̀rẹ̀ sọ́rọ̀ ẹnìkan lọ́n dá jẹ̀mọ́ ẹ̀ẹ́tì ẹ̀yìn mùsùlùmí lẹ́ẹ̀mọ̀ ìgbé ibi tí sọ ìbò ọ̀dá tó ti lọ gbà nǹkan rèé ó mà máa túmọ̀ ẹni ró kan kí lè rí wa nígbà tí ẹni èé tọ́sàláìsì ọlọ́run ìgbàlódé lójì sẹ́ ọ̀tàmọ́ bímọ́ àtọmọ rẹ̀ náà sàrídìí ọmọ rẹ̀ Saheed Ware ń bẹnu àwọn al-ashara al-mubashshara bil janna sẹ́dọ̀ pé wọn àbí òsì ọmọ ẹni o ọlọ́run jẹ́ àrò bìrì ọmọ ẹni o ọmọ ẹni. wọ́n wà lọ́bàá sọ̀sọ́ láti pé bàbá àti tòun bí wọ́n ṣe máa ṣe ń gbọ́n wọn lè bẹ̀rẹ̀ sí wọn sí wọn mi wọ́n yé sẹ́bọ̀ kọ́dọ̀ ní ẹ máa amáka wọ́n sì dáná anábì ní a amru a zaid bin amr bin naufal yub'athu yawm al-qiyamati ummatan wahda wọ́n gbẹ̀dìdẹ́ jọ bẹ̀rẹ̀ kìámà lẹ́ni rẹ̀ báyìí tí wọ́n máa lo ó dì mélòó méjì umma lẹ́nì lábáwá a máa túmọ̀ ẹ̀sìn kí lè wọ́n rí eléyìí asọ abani sọ̀rọ̀ sọrọtù Zukhruf ẹ bá sì sọ fún ọ ní ìsìnkú tọlọ ni ẹ máa ṣe qalu inna wajadna aba'ana ala ummati wa inna ala atharihim lamuqtadun wa inna ala atharihim lamuqtadun orí ẹsẹ tá a bá bàbá wa nù ṣé wàá gọ tó tó ọ̀fi dẹ́nìsì tó ní ká má ṣe bọ́ mọ́ ẹ̀yin náà wo bí ọpọlọ àwọn yẹn sì lọ ti bọ́ba kú fẹ̀ wọ́n ti mú o ah. eh, wọ́n ti rí wọ́n ti mú o ṣe àwọn fáńdì ẹ̀ náà yarí bọ́ọ̀bá àjọ lórí ibú sọ ọ fẹ́ pègùn ni ọ fẹ́ báyé fámìlì wa jẹ́ ọ̀fà ló kọ́ tẹ́lẹ̀ mi jọ jẹ ti wà lẹ́ ayé tó bá jẹ lórí àmà jẹ bóò ni wọ́n ṣe wá máa sin sàárì ọba rè báyìí sàárè nìṣẹ́ wọ́n wà gbẹ́lẹ̀ lóòrò lọ́ọ̀lẹ̀ wọ́n sin án lóòrò ni yóò wà fèsì ọba ń sin lọ nìyẹn torí tí wọn ọba mú báwọn àsin ọba àwọn ẹbí ẹ̀ láwọn ọkọ̀ gbọ́dọ̀ fẹ́ gbà lọ ọ̀kẹ́ náà mọ̀ ìyá ń sọ lónìí pé ah, kó sì lọ kọ́ọ̀tù ẹnìkan bá wá gbà eh, kí ẹ bá jẹ́ olóyìn òpé kí àwọn aláǹbẹ̀ ah, ẹbí kó sì lọ kí bá gbà náà ní ọmọ wú sáré ibi ẹ́sí tí wọ́n sì sí ẹ́sí igbó oró ni irú ọ̀rọ̀ orí búrúbà náà ìrìnàjò sọ́bẹ̀ jama láàkọ̀dọ̀ rahman láyé tí ò lè ṣẹlẹ̀ tí lè mọ̀ bá lọ wà nú ẹ̀sìn ànábì kí wọ́n máa pè mí àtẹ̀yìn lónìí bẹ́ẹ̀ tí màmú bá ti kú o ẹ́ ó wà ẹ lọ sí i ayé máa ń yaba máa mọ̀ kú jama gbogbo ayé náà sọ pé ìrọ́lá nàbí mọ́ wa ẹ wà láwọn ẹ̀kọ́ wọn fẹ́ sọ̀rọ̀ ní ẹ̀mí ìsìn ẹ ń bá wo tv láàrú àná wọn gbé dókítà bíi mẹ́ta sí mélòó wa wọn wá ń sọ̀rọ̀ lẹ́yìn ara wọn wípé ọ̀ràn mìíràn tó ní ọ yàtọ̀ wípé programu táwọn nílẹ̀ fún ni wípé ẹ̀tọ́ kí ọ wà àdókítà sọ̀rọ̀ báwọn yẹn sọ̀rọ̀ bákan náà gbogbo màjálù ran ààrẹ kọ̀ọ̀kan kọ̀sọ́tàntì ẹ̀ ti wà lẹ̀ elétí ni olójú ni so kọ́ra àwọn wà máa ṣe kọ́dẹ̀ tó bá níbi operation àwọn òṣèlú ọ̀fẹ́ ẹni báyìí kò ti gbé ten million naira lẹ̀ ẹni báyìí kò tí wọ́n ti million naira lẹ̀ ẹni báyìí kò lágbára ẹgbẹ́ kan tọ́nà míyàn bá lágbára sọ́yẹ wọn lọ pa kọ̀sọ̀ láti jẹ́ ọmọ ẹ̀sọ̀ operation ojú. àwọn wọn fi kún kíní yẹn wọn fi ń gbé lárugẹ jẹmọ ẹjẹ mi àtẹyìn ọsọ wípé afẹ́ sí dáadáa àpẹgbẹ́kẹ̀ tiẹ̀ ló wípé àwọn oko ti pọ̀ jù tí àdé ń jẹ wọn ó sì ẹ̀rọ ọlọ́ta kọ̀ọ̀kan èrò yẹn fi ń parẹ́ thirty thousand naira káàtì mọ́ one thousand naira sí wọ́n fi wọ́n máa fi tún ta bí magi nkankan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ̀yàn dáadáa ìlú àwọn èsì gbé tẹ́mi lọ́lẹ́ àwọn òsùn dídà rí àti kí ni o pẹ̀lẹ́ àdáni ẹlòmí ìbẹ̀nu àbúrí 10,000 àlọ́ kò lè fọ́lọ̀ ní 500 àbẹ́ yọ́ ma sọ pé wà láìbùkátà 100,000 tọ́lọ̀ 10,000 sóò Ah, sọ́gbọ́n rẹ̀ wà ló fi ten thousand. ẹ̀wọ̀n jẹ́ náwó ẹ̀ náà ẹnìkan ọ̀wá ẹ̀wà nílẹ̀ nìkan kọ́ sọ wípé jí á ṣe pẹ̀lú ọmọ kú yóò kèé sí nǹkan rí ẹ wọ́n àríro ó di 35 èèyàn báyìí nìsín tí a ń fowó kọ́lẹ̀ pé èmi ni fóòmù òun kọ́ ni fóòmù pẹ́pẹ́ 35 láàáwọ̀lọ́wọ́lọ́ níbo ẹ ti bá bàkúbà ní ànábì ń bẹ láàfin ọ̀yọ́ ìlú tí wọ́n fa owó èèyàn sí ọbọ̀ nínú ìgbàgbọ́ wọn tọ́ bá bẹ́ẹ̀ jo fún ìyàwó tọ̀wọ́ ọba nìkan ní máa jo ó sì nírú bí ẹ ṣe jo ó tún náà tí a máa lù wàlọ́ọ̀hì lẹ̀bí ra ìyáwá awọ ẹ̀ lẹ́bí ṣiṣẹ́ ṣe ẹ bá rẹ̀ yá lẹ́bí ṣe ẹ tún fi mú lọ́tà àwọn tí gbogbo àwọn èèyàn pè ní o wọ́n ti fi jẹ àmírù ájìrí o ìmáàmù wa tó báyìí jọ ìdí ọba tó tẹ̀lé àwọn olórí wa tó wọ́n sì àfárá lù láàyè ẹ̀sìn tọ́lọ́ fún ànábì ẹ̀sìn tí nǹkan kan ọ̀gbọ́dọ̀ tábà ẹ̀sìn tí ò sí èrínú rẹ̀ sọ ìyọ̀gbẹ̀ mi àtẹ̀yìn ní 25 minutes báyìí tàwọn ọgbẹ̀ express mi ìmáàmù ń bẹ láàrin o tẹ́lẹ̀ wọn pé ìgbà títí jẹran tí wọ́n pa fọ́nà mìíràn alágbà wọn pé máàmù ló dùn ni ìtìdáwòrán bí rọ́sọ̀sọ̀ àsálàmù aláàfin ó ní ẹ̀yìn mi ò sí mẹ́rin tó lè pa tí ń bá bẹ́lọ̀ ń kó òkú gan tó bá ṣe déédéé ikú rẹ̀ ó kọ́dà láti gbòògùn jẹ́ ìlú tí a máa wí wà ẹjọ́ torí mi tí è bá ṣíjọ́ tí ìhun òkú àṣírí rẹ̀ tú tó bá ṣe déédéé jọ́ tí ìhun òkú wọ́n fi kórí ibú rẹ̀ pé lágbájọ́ ọlọ́jọ́ báyìí o ṣùgbẹ́lẹ̀ ó sórí ibú mi ikú ẹ̀ ọ̀láì ilé sọ̀rọ̀ láti gọ́wà ọ̀láì ìmọ̀mù wa wọ́n ní mọ́dà ìlálọ̀ wọ́n tún ní mọ́dà làásárì lọ wọ́n ní mọ́dà gírí lọ wọ́n ní ẹ̀dìsáì lọ. èèyàn kẹ́kù ah, ah. fáwọn ọmọ rẹ̀. túmọ̀ wo ta ni òkú tó yẹn ta ni mójú ọ nígbà tó o ti dára rẹ mọ́. nàá nígbà Russia ti ń bá Afghanistan jà lápá bọ́m bí ìràwé báyìí ni ó ṣe rí tọ́gbẹ́ báyìí ó lè lọ ọgọ́rùn ọdún lẹ̀ tí nǹkan kan ṣe àgbàtọ́bá tó rà tẹ̀lé sí tọ́ba táyà yóò ju òkúná mẹ́ta lọ kó tó fan ká sójú sánmà plane ní Russia fi máa fan láàárọ̀ báyìí sórí ilẹ̀ àwọn Afghanistan èèmọ̀ táwọn yẹn ni pé àwọn ẹyẹ ọkàn dàdé ni wọ́n wàá fi ìyẹn kura wọn báyìí wọ́n sì lọ dòdò Russia fúnra ẹ̀rẹ́ mà tí wọ́n fi mọ̀ wípé táwọn ọba sí ìsìláàmù náà mọ̀ kò rí ibú ni fáwọn ṣùgbọ́n ìsìláàmù ò sí gbogbo tì gbogbo alamọ̀ pé ní gbogbo ayé kọ̀ sí kọ́ńtì tó ní red sọ́jà àbí Russia nìkan nítorí pé haiti tí a máa mú fún haiti èèmọ̀ ni àárín bíi one million ẹ má rí ju méjì irú ẹ lọ wọ́n wá àṣàjọba wọn tí wọ́n bá sì mú haiti ń tán wọ́n sá ẹni tó lé ní fifty kilometres wọ́n sì gbé fifty kilo ẹrù bí fifty kilo ẹrù bí wọ́n èyí sáré lọ wọ́n èyí sáré bọ̀ wọ́n tó sẹ̀sẹ̀ àrẹ́jísítà okọ rẹ̀ pé kìí ṣe pọ̀ kàn sí gbẹ̀lẹ̀ lásán. Russia nìkan ní gbogbo ayé wòye sí ìwọ̀n bóde wọ́n rún sí Afghanistan. ebi lórí àbòsí lórí kí ni o lórí àbòsí àwa ń bọ̀ ó di ìtumọ̀ mélòó ta ní fún mà mẹ́ta umma a máa túmọ̀ màmá tí wọ́n tó fi táàsì tí ó jẹ́ ummu hadi ummati màmá mi ni aina ummatu orí umma a máa túmọ̀ hinu min táìmù kanú àsìkò tẹ̀sẹ̀kẹ́ tó bá dà ó ma ọ̀pẹ tó lọ́tà ni mo rántí kí lè rí wa ọlọ́run sọ́tù Yusuf wípé ọba ló lálà sẹ́yìn lè tú àlà wọn láwọn ò lè tú Musa ń fara nàbáyé ọba sàdóríkòdò pé alẹ́ yìí lágbára ah, bí ìgbà mọ̀ àdúgbò yìí mo sí là wàkọ́ọ́lá yẹ di ìnẹ́jà àmì hùmà wà dẹ́gẹ̀rọ̀ bá dà ó mà wọ́n ti doríkòdò tó ń kálukú sàrùn ló pé kiri ẹyin tí ànábì yusufu wá ní dákun sọ̀rọ̀ mi fọ́ba o kémi náà fi wà mí o òun ti gbàgbé ń bọ̀ òun ti bọ́ àfi ti ń pọn tí fọ́ba tí òun ti ń yọ̀ wá dákàrọ̀ bá dàkú mà kọ̀pẹ́ tó ń kálukú dorí kodo pé ah, àwọn pẹlẹpẹlẹ náà wọn máa tó kọ lẹ wá dákàrọ̀ bá dàkú mà lẹ́yìn ìgbà díẹ̀ ló ń bá rántí pé a ah, olódodo kan bẹ̀lẹ́ wọn ó sì máa ń pariwo àlà umma túmọ̀ bá umma atúmọ̀ túmọ̀ sáàkọ̀ ìdú èèyàn bí ọ̀tánkò wọ́n ni ah huwa hasan al-qoma tó bá dúró báyìí kìí ṣe tí ó dúró báyìí afẹ́ ìdúró dáadáa wà lẹ́yìn blọ́ọ̀mù ọlọ́ọ̀lọ́sẹ̀ a ní ẹdúró dáadáa yìí lè ṣe báyìí náà lọ lẹ́yìn ṣé gbẹ̀dẹ̀ sí náà àti tẹ́ bàyà kan méjì kí ló wá kí ló wá mọ̀ mú plọ́mù ọlọ́run ní kókó ṣe ṣe mínú. asanu saakọ ìyá máa jẹ́ bẹ́ẹ̀ ọmọ asanu odi mélòó mẹ́fà umma a máa túmọ̀ kí wọ́n sáàyàn ládàá lórí kó fi wá kanpo lórí gangan. àkọ́kọ́ kan agbada orí. ẹ yo a máa túmọ̀ rẹ̀. ìgbà orí ìdáńtẹ́mọ́ ní à kọ́n àsọ́bátù ummatun fa ogunmi àlè nínú gbogbo òtún ọ̀dá ti rí ilẹ̀ ní ìsẹ̀ kí láàbì túbá wọ́n ní umma bá lọ́bá dákú wọ́n sa tọ́ka kí ni o tọ́ka gbé orí lọ́nṣọ́ àmì ẹ̀wọ̀n ẹni tí wọ́n bá sá tọ́ka gbé orí lárúbá máa ń pè ní kí ni o ma'mum ma kí ni o ma'mum wọ́n ti máa ń pè ní amin àti wárí máa nà tọ̀pọ̀ wọ́n tún wá ní rabbana wa ba'ath fihim rasulan ọlọ́wọ́ bá wà ó bá ní gbé òjíṣẹ́ dìde nínú wọn anabi ibrahim sadua njọ náà lọ anabi ismailu náà sadua insami sadua bàbá rẹ̀ jẹ̀máà gbogbo ẹ bá fẹ́ takò láyé ẹ má takò pẹ̀lú ìmọ̀ ẹ má takò pẹ̀lú agídí ẹ má tako pẹ̀lú pé ó sì lè rí báwọn no àṣírí ọ̀pàdà tó yóò ma wá dàbí ẹni pé alárìnlẹ́lẹ́bí sọ̀rọ̀tù lè fàá tí ń tọ̀tọ̀ sọ látòkèdélé rẹ̀ kò sí tó burú nù túnmẹ̀ ìtumọ̀ mọ́ sọ àwọn kan wá láwọn rẹ̀ gbà ẹmẹ́sì lè gbọ́ wọn ọkùnrin náà sì bá wùlẹ̀ ákí kọ́lọ̀ wọn wá fi dọ́ ọ̀pọ̀lọpọ̀ orí padà fún mi tí n bá ní nǹkan kò sí bí wọ́n fẹ́ gbà kọjá wájú ọlọ́run kí ètò wa tó tó sọ tá a bá rí àwọn tọ́lọ́ sí alábọ̀ làákàyè eyín ò ní ká má bá ọ ní làákàyè pípé sọ̀rọ̀ náà láwọn àgbàlagbà fi mọ́sọ̀ kẹ́lẹ̀ Yorùbá pé wọ́n lọ pé o tó gbọ́n à bínú ebéèyàn lọ́gọ́rùn-ún ọmọ sàgbà àbúrò àyíṣà bò ní àwọn ẹgbẹ́ ẹsẹ àgbẹ èmi ẹgbẹ́ mọ pẹkì tó gbẹ ṣe sọ kọrọ yẹlẹ ìfẹ́ ìṣọdọ à wọn fẹẹ lè balẹ̀ gbogbo ẹ̀rọ ọlọrin ni èyí tí bẹ̀rẹ̀ sàyẹtọ gbọ fún ìkọ. wọn ní àlìfáàjù lè máa ń wùlí kọ níbi àwọn nù pé anábì ni a fi sí ní tiẹ́ntì náà kí ni a ti tẹ̀ fi sí. àwa ni àáyà ìgàn báàgì ọ̀rọ̀ gbólóhùn là ń sọ wò àkùbá ah, kẹsàn fàtí o wọ́n bẹ̀ fi mọ̀rọ̀súlà kí ló dá wàhálà yahudi àti nàṣọ́rọ́ lẹ̀ lórí gbogbo mùsùlùmí lónìí pé ọmọ ẹrú ni ismail ara rẹ̀ nàbí sì ti jáde tí ànábì kọ́ ọ̀jẹ́ ìlara àwọn lábáwá rí ìtí ó ti pa ni tòótọ́ asia náà nípa àwọn ànábì ti jáde o ànábì Ibrahim ṣáàmù ló pépépé ní Syria àti ẹni tí ń pàwọn ìpàkópa yìí kọ́lọ̀ ìjọba jáde kọ́ bá ní sẹ́wọ̀ aburú mẹ́rin ẹwà àdúrà ètò ọjà láti Syria tí ẹ wọ Europe tàwọn orílẹ̀-èdè náà mọ̀ àfi tẹ́ ẹ̀ bá lọ́wọ́ sí ìdààmú tí báwọn èèyàn wa lókù ẹgbẹ́ yìí náà tàbí sẹ́ni àti náà ṣe gbogbo ẹni ń se nǹkan tọ́fẹ́ ẹ̀ta kò ní wọ́n bí ó ṣe tà ẹ̀yìn rẹ̀ máa fi náà lábẹ́nú ẹ̀yìn rẹ̀ tó máa ṣe kíríkà lábẹ́nú ṣe ẹ̀mọ̀ pẹ́ ní drone attack ẹ̀ẹ̀kan sí ẹ̀tì ẹ̀pẹ̀ èso ibi títí máa ṣe wá sínú wà láì bí ẹ̀mí bá ti bọ́nà kí wọ́n sàṣọ pálíjẹ̀ mẹ́rin kákú oríire bí ẹsẹ̀ fi ń pa wọn fà káàkiri èyí tí ó sì pa wọn náà wọ́n mú wọn máa mú tí láfi ń sọ gbogbo ẹ̀yin tẹ́ ń sẹgbẹ́ káàkiri tẹ́ ẹ bá padà bí tọ́nà wọn bá wí alágbára oníkìnnì onímùtíkọ́ takwando lójú oní drone attack ní à ń display ló tún fẹ́ rí ẹ kí ṣe ṣe rọrùn. bàbá ẹ̀ nípa rẹ̀ ní òtún jìnnà rọ́bà lásán rọ́bà. lọ́dọ̀ ẹ. kò lè gba méjì. ẹ̀yọ́ sàkété mi. ẹ̀yọ́ kan ni wọ́n bá dúró ní gòlọ́ kan. ló ṣe rí nù. ẹ̀pọ̀jọ́ rẹ ti bẹ̀rẹ̀ lẹ́yìn. ẹ̀pọ̀jọ́ rẹ ti bẹ̀rẹ̀ lẹ́yìn. ó rèé o. anabi ibrahim wọn sàrẹ́ àdúrà lọ́wọ́ inú ìran larabawa kò sí anabi ẹ̀yọ̀kan bẹ́ẹ̀ ni ìkan tí a sọ pé náà nìgbẹ̀yìn ìgbà òun náà lọ́sọ̀ sàlám tí a bá wá tìǹbù wà ní díẹ̀ àwọn tí a wá fi anabi sí sànàbí ẹ̀sìn fàtìrì máa gbòlé kọ́ naam asan fati ọ̀rọ̀ tẹ́lẹ̀ kankan hàn tìbí lórí anabi ọwọ́ asọ́dẹ́sìn ṣe é mọ̀ pé tí èmi àti yín fi sọ wípé ọ̀rọ̀ ọbẹ̀ ọ̀rọ̀ tọ́ tí ò burú ó lọ̀rọ̀ ṣùgbọ́n bí tí wọ́n lò sí ńlá àgbà torí mi àti yín náà ń ṣe àwọn àdúrà tí èyí ṣe ìtànà bí sọ là ń ṣe ń bẹ̀ ẹnì kò sì lè sọ pé mo ṣe bíbíà lọ sàánú mi o wọ́n jẹ́ ìrànlẹ́ra o mo lè ṣàdúrà báwọn ṣùgbọ́n kọ́ wá dára rọ̀ mọ̀ pé sànú mi o mọ́jì rẹ̀ náà méje bá ń tẹ́yìn ọba síwájú ìsìn yóò kúrò rẹ̀ náà sànú mi o mọ́jì rẹ̀ náà sànú mi o afọ́ ó tún dàrú ọ̀la ó sì gbàgbé táìmù náà lọ́wọ́ tó ṣe mo gbàgbé ìtàgbé ṣe mo lè sẹ́ padà báyìí lọ́sàn-án mo gbàgbé ìlẹ̀ ìbò òde lórí ṣe mọ̀ pé ó ti sọ di nǹkan mímọ́ rẹ̀ lọ ẹnìkan wá ní ẹ̀yìn náà gan-an tí náà gbẹ lára yìí àṣẹ́yìn mọ́ pẹ́ gbọ́nà tí máa sàṣà àti kò sí tó burú bẹ̀rẹ̀ láti ẹjọ́ ilé ìjà máa ṣe à pín sí èké ṣẹ́sìn ó ní bó ni òṣèré ṣẹ́sìn nígbà tí ti ti ń bẹ́ẹ̀ tí ò ti jẹ́ nǹkan tó burú èmi ó sì sọ dẹ́sìn àà mọ́ sọ o àwọn àbá lè má pèrè wa gbólóhùn tó dáa òní kílẹ̀ wá ń ta kò sí ẹnìkan fẹ́ wọlé lẹ́nu ọ̀nà mọ́sálásí wa náà lọ́ba yọ lọ́sàn orí mọ́ ìgbà àbísẹ̀ mi lẹ̀ lórí ọkọ̀ lẹ̀jẹ̀ tú afárẹ̀ ọkọ̀ sọ pé ah wọ́n ní pẹ̀lú ògbọ́n ẹ̀ bá a sàn ojú àfáàtì náà ìpìlẹ̀ mi ó paasi lẹ́nu kan pẹ̀lú o pẹ̀lú o àjọ nọmba wán èyí lẹ́ gbà ṣe mọ́ṣára tó ń bẹ lórí eléyìn ní ìfẹ́ fèsì ìbáàlù pẹ̀lú ògbọ́nà inú lórí láti ṣe iléyá lẹ́ǹtí ètí ìralẹ̀ ó sì forí sálẹ̀ lẹ́nu kan gbà ẹ má bínú ọjà wọn lẹ́yìn amúníṣẹ́ oúnjẹ wẹ́rẹ́ làágbọ̀ lẹ́ǹtí ìràlẹ̀ Eh, ọmọ kékeré lọ ẹni tó kéré láàrin wọn wá ń bọ̀ pé ah ẹpẹ̀lẹ́ o ẹpẹ̀lẹ́ kò ní yọ ilẹ̀ nu ẹpẹ̀lẹ́ pé báyìí fọwọ́ra ọwọ́ àwòjọ ń tàn ọwọ́ àdìmí lẹ́yìn wọn ní sẹ́ẹ̀rì ògbà àwọn eléyìí wọ́n mú mi sí ẹni o lẹ́yìn kábàdé lọ́ba ní kí ló jẹ́ kí mo ṣe pé láwọn òun ṣe ó kí lẹ́yìn wí fún ah nígbà mo á sọ fún ọ mo sọ wípé wọ́n lọ́la gbọ́ ẹgbọ́ gbọ́dọ̀ burúkú kọ́ ṣe gbọ́dọ̀ burúkú mọ̀ sọ́ báwọn ó ní kèése gbọ́dọ̀ burúkú ó ní ẹbí ẹ pé kí ló ṣe ní tèè sọ bẹ́ẹ̀ ó lò nílẹ̀ bẹ́ẹ̀ ni téèyàn bá pè ń gbólóhùn tó dáa tí wá ń lọ rèé fi sẹ́sìn bí wò fíran awọ ọ̀tá gbólóhùn ṣùgbọ́n kí sẹ́sìn ooo ṣé ẹ mọ̀ pé àwọn àtọ̀nù wọn máa fa nkàrà dáadáa dẹ́tì àwọn àbò ibẹ̀ làwọn àwọn agbéragbà ọwọ́ apàdé àlé ṣáà gbé àǹkàrà dé wọ́n bá gbé fún télọ̀ lọ́wọ́ rẹ̀ pẹ̀lú láti ui ó ní jákẹ́ẹ̀tì bó ṣe wà ní àfẹjọ polo rẹ̀ mo fẹ́ kọ́ tó fẹ̀ díẹ̀ sí i nígbà wọ́n àwòrán jẹ náà ṣe é mọ̀ pé tí wọ́n bá ti lo oge kan ní nàìjíríà ẹ̀jẹ̀ tuntun lọ́dọ̀ wọn lọ́wọ́ ọba àkì wọn ń kẹ̀ ń bẹ́ǹdì sí i ẹ̀jẹ̀ pé pàtàkì lọ́gbà lé gbogbo ní ó gbé ọba àkì ṣé ẹ̀ máa sọ tẹ́ ẹ gbé wá ni ó ní ìmọ̀ sọ pé ó ṣe mọ́ra gan fúnra mi fún ẹ bẹ́lí ìdá jákẹ́ẹ̀tì àti tírọ́sà ọ̀nà ẹ̀yin lẹ́bà rà mo lẹ́bà rà nù tí tí a mọ̀ pé five thousand àwọn mẹ́wẹ̀ ọ wá ní ten thousand ó ní ìfún twelve thousand lẹ́bà tó fún ẹ ní ọ̀nà pé yìí sì kọ́ lẹ́kọ̀ọ́ ṣé ṣé nígbà tí ìsìnkú yíyàn torí ò kọ́ máa fi àǹkárá náà ó ṣe bá gẹnu pẹ̀lú ẹ̀sìnkí ó tó ṣe sòkútọ̀ ìdánidògó ó sì fún ní fìlà abẹ́tí ajá nínú ìbádé padà nínú ẹ̀dùnkọ̀ àpójà kọ́ra bàbá kọ́ra bù tó àkóṣà sí nǹkan kẹkẹrà à ń ṣe design náà nìyẹn náà àgbègbè náà ní mẹ́mẹ́ nínú ìbá gba sọ lọ́ba dé lọ́ba yíya sọ jẹ́mọ́ àbọ̀ ni ó ṣe rí gbogbo mò ń fi bídíà sí lọ́n gbọ́rọ̀ rẹ̀ ṣe rí ṣùgbọ́n ẹwà mọ̀ sọ́wọ́ ní èèmọ̀nú ọ̀rọ̀ ànẹ́bì tó fi jẹ́ pé kèése gbogbo ń bíjà gẹ̀lẹ̀ ẹnìkan ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nídìí rẹ̀ kí lẹ̀ rí wa wọ́n ṣàṣọ wípé amalan ẹni ọmọ lọ rẹ̀ sẹ́kẹ̀ náà síwáyì lẹ́sàlẹ̀ yà á múrù náà tí èése ń tọ́lọ ní àṣẹ fọwọ́ àrọ́dùn sọ́nsẹ́ wọ́n dàgbàdà bí sẹ́ wọ́n dàgbàdà kápọ́nsẹ́ wọ́n tó gbó bíjà nìyí amadu mardud. bí kò bá dẹ́sẹ̀ padà sí ọ wà á di fẹ́ẹ́ kápẹ́ tí ó tó wọ́n dẹ́sẹ̀ padà wọ́n tó dáwọn náà padà àmà. kápẹ́ tó bẹ̀ ọ́. ẹ̀yẹ́dẹ́sẹ̀ padà yà wọ́n ọ̀dẹ́sẹ̀ mi lé ní wàásù ìdàgbọ̀n yẹn o. tí ó ní nǹkan ní ìdọ́lẹ̀ bí dí wọ́n tún á sí àbáwọ̀. jama ìjì ẹ̀ bá ti sẹ̀sẹ̀ lóbi ó tẹ̀sẹ̀ àṣírí ọmọ tún. Àṣàrò ọ̀nà Mùhàmmadu. Ọwọ́ náà nìyẹn kẹ́ àwọn abala blọọkù wájú rẹ̀ òun kàdí sí ìlú ẹ̀ kí làá fà lágbé wáyà sìẹ̀ náà ti ẹ̀gbẹ́ wáyà à páànù tẹ́ ṣe sìẹ̀ náà á yọ síbí mélòó mẹ́ náà mẹ́sì mi gbọ́ o lè fi síbí ro nǹkan o ọ̀gbọ́dọ̀ fi jẹun ní o ọdẹ ẹ̀sẹ̀ o kí ni ìlà ti bẹ́ẹ̀ mi káàkiri nǹkan kí ni ìlà ti bẹ́ẹ̀ mi sọ́rí sà wọ́n ti ẹ̀sọ́ pé a tó sọ pé dádì yóò wọ̀ náà èmi ọ̀dọ́ mọ́ dáàdì yẹn àní mọ́ ní dáàdì yẹn bẹ́ẹ̀ nù ní. ẹ fẹ́ sọ nǹkan. sẹ́ẹ̀tì pọ̀ lọ́sẹ̀ yìí sẹ́ẹ̀tì pọ̀ lọ́sẹ̀ tuntun wọ́n ní ọ̀rọ̀ síbí wọ́n ní àti àjálà rẹ̀ padà fún abádàn bí ṣùgbọ́n lórí oúnjẹ kan ni gààrí nìkan tẹ́lẹ̀ fi mú ṣùgbọ́n tó bá jẹ́ jẹ̀bù tí wọ́n bá yẹ fi mú gààrí tó ń tọ̀ ọ̀wọ̀ náà torí tó ń jẹ ní gààrí ní jẹ̀bù yéé tó jẹ lọ́dọ̀ tí a ìpanu ní lọ́dọ̀ tí a jama tí a rí bá arúgbó lọ́dọ̀ náà kójó kórè já ó pé. inṣàlá rà lórí ayé láti bẹ̀rẹ̀ níjọ́mẹ́jọ ní láàfin alẹ́ ní pé wà mẹ́ ń yẹ́rú bọ́ọ̀bù àmì lẹ́tì Ibrahim ẹ̀ ń tẹ̀wọ̀ ṣẹ̀ṣẹ̀ nàbí Ibrahim kí Ọlọ́run lẹ̀ mọ́ ibẹ̀ lẹ́tì àárẹ̀ mọ́. هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه